fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mìlú títì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. táwọn síra wọn koríko ilẹ̀ tó wà ńbẹ̀ ní kò kan òun ṣó ti gbàgbé pé bí erin méjì bá jà koríko ló máa foríko òrùlé tó ní kí igi àjà ó jóná ó ti gbàgbé pé àkàrà ò dágbára kan ní lẹ́yìn rèé gbogbo fùlóńgé fùlóńgé ọlọ́tí kẹ́míkà tó wà nú ẹ̀jẹ̀ òun ló ń ti gọ̀ọ́gọ̀ọ́ ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta adéyínká adégbètè lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà oníkànga o. ṣé a kì í gbin àlùbọ́sà kárẹ́tì àti ká ilá ohun ẹ̀dá wù níwà òun ni yóò padà di ẹ̀san yálà rere ni ẹ̀dá níwà tàbí gbogbo ìwà kìkì búburú bí igi ẹ̀sán bá so tán ìwà tí a jù sẹ́yìn ni kó wá yóò padà ká lórí igi ẹ̀sán ohun abáṣe lónìí ẹ̀sán rẹ̀ ń bọ̀ wá lọ́la ìròyìn etí ọba ń lé etí ọba lókòrè láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀ngbẹ èdè èdè tún bẹ lúgbúlùgbú nínú kànga mi láàárọ̀ yìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. àwọn ìwé ìròyìn ọlọ́kan òòjọ̀kan ló tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lónìí lára àwọn ìwé ìròyìn náà láti rí ìwé ìròyìn Nigerian Tribune bàbá àbàdàn ìmàlẹ́ ń fàlàáfíà ìwé ìròyìn Punch pen pushing ìwé ìròyìn Premium Times àti ìwé ìròyìn Nation. èmi náà ní ìwé ìròyìn The Punch sí màá gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ tinú tẹ̀yìn mo ní ìwé ìròyìn platform times ojú òpó ìròyìn tropic reporter àti ìwé ìròyìn daily independent. ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní wo àwọn àkọlé ọlọ́kan òòjọ̀kan tó wà lójú ìwé àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ ti òní nínú ìwé ìròyìn punch ni a ti bá àkọlé kan pàdé níbi tí ìjọba àpapọ̀ ti sọ pé àwọn yóò bójú wo ọ̀rọ̀ tó ń bí ẹgbẹ́ asuu nínú Ngige ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ni mo ti rí àkóríyò tó ń sọ wípé lórí àrọ́dárọ́dà àti ìdíbàjẹ́ tó dé bá epo petrol àwọn alágbàtà ní báyìí o ni wọ́n ti kó ọkàn sókè wípé ó ṣeé ṣe kí wọ́n lọ fi ojú wọn balẹ̀ ẹjọ́ o nígbà tíjọba àpapọ̀ náà tó ti ń sí àwọn èèyàn nígbẹ́rẹ́ ìgbàkọ́ wípé àwọn tí ọkọ̀ wọn tó ti fara káṣẹ̀ ó ṣeé ṣe kí wọ́n rí owó àjẹmọ́nú nínú ìwé ìròyìn the punch. nínú ìwé ìròyìn punch náà láti rí àkọlé kan tó ní àwọn dókítà londo ti gùnlé ẹ̀ṣọ́ lódì lórí wípé wọ́n ta àbùkù ọ̀kan lára wọn irú àbùkù ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn punch náà lèmi ṣì wà níbẹ̀ ni mo ti rí àkóríyò tó ń sọ wípé a kì í wà létí odò ká fi tọ́ ṣọwọ́ àkọlé yẹn rèé o tó ń jẹ́ kó di mímọ̀ pé àbádòfin kan ni wọ́n ti kà fún ìgbà kejì nílẹ̀gbìmọ̀ aṣojú àbádòfin wò àbádòfin tó máa fààyè gbà wípé bí ẹnikẹ́ni tàbí àwọn òṣìṣẹ́ elétò ìlera àbí òṣìṣẹ́ ìjọba kan bó bá lọ sí òkè òkun láti lọ gba ìtọ́jú ètò ìlera wọn ní bí àbádòfin náà bó bá ti di mímúlò irú ẹni bẹ́ẹ̀ yóò máa fi ẹ̀wọ̀n ọdún méje ṣáńgílì ti jóra tàbí kó san owó ìtanràn mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta nínú ìwé ìròyìn the punch ló ti ń bọ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune àjọ ẹgbẹ́ asuu sọ pé àfọ̀rọ̀yàn káwọn gùn léèyàn ṣe lódì pẹ̀lú àlàyé pé ìṣe ni ìjọba àpapọ̀ sọ àwọn di bọ́ọ̀lù tí wọ́n fi ń ṣeré lórí pápá ìwé ìròyìn Nigerian Tribune. nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí àkọlé yẹrìí tó tún jẹ́ kó di mímọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ondo ti ń gbé ìgbésẹ̀ láti mú ẹ̀dínkù bá bí àwọn ọgbà ẹ̀wọ̀n bó ṣe ń kún àkúnfàyà nínú ìwé ìròyìn The Punch. nínú ìwé ìròyìn pen pushing akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ fásitì tí a sọ lórúkọ báfẹ́mi awólọ́wọ̀ kan jáláìsí nínú kòtò ìdámi sọ́kèwé ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí àjọ ndlea ó ṣe ìkéde tó rí lẹ́ẹ̀dọ̀dọ̀ lórí àyẹ̀wò tó gúnmọ́ nípa ti àwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú àlàyé pé ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò egbògi olóró fún àwọn akẹ́kọ̀ọ́ ilẹ̀ wa lọ́gbàlí ẹ̀kọ́ ká lè mọ àwọ̀ èèyàn tí wọ́n kúndùn gbégbé egbògi olóró lura nínú ìwé ìròyìn the punch ni mo ti rí. nínú ìwé ìròyìn punch yìí kan náà níbẹ̀ láti bá àkọlé ìròyìn tí ọpọ́n súnkàn yìí níbi tí a ti rí ìròyìn yẹn kà wípé ọlọ́run nìkan òun ni ó mọ ẹni tí yóò bọ́ sípò ààrẹ lọ́dún tó ń bọ̀ ta ló sọ bẹ́ẹ̀ alákòóso kan ni ẹjẹ́ àpàdé nínú ìwé ìròyìn punch. bá mi mú ìwé ìròyìn punch ìròyìn lùtẹ̀ síbẹ̀ mo tún ti rí eléyìí tó ń sọ wípé àwọn ọmọ ẹlẹ́gbẹ̀mọ aṣòfin pè fún ìkéde pàjáwìrì lórí ọ̀rọ̀ gbígbẹ̀mí àwọn ọmọ nàìjíríà tí ó ṣẹ̀ tí ó rò lójú ọ̀nà àti fi wọ́n ṣe tutù ọ̀la nínú ìwé ìròyìn the punch ló wà. nínú ìwé ìròyìn the punch náà òun ni a ti rí ìròyìn míì èyí tó jẹ́ kó di fún gbogbo èèyàn tó ń rèkó ìpè wọ́n ti darí lílọ bíbọ̀ ọkọ̀ láti ìyànà ibà lọ sórí afárá ọjọ́ àbámẹ́ta eléyìí yóò sì ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gan níbẹ̀ kúlẹ̀kúlẹ̀ ń bọ̀ láìpẹ́. nínú ìwé ìròyìn tropic reporter tó jáde láàárọ̀ yìí àkọlé kan rèé ń bẹ̀ tó ń sọ wípé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ń pété pèrò orúkọ tuntun fún ilé ẹ̀kọ́ lautech ìwé ìròyìn tropic reporter ló mú bọ̀. nínú ìwé ìròyìn nation níbẹ̀ láti bá ìròyìn yìí pàdé wípé àwọn jàǹdùkú pa ọlọ́pàá dpo kan ní ìpínlẹ̀ katsina lákòókò tí wọ́n kọlù wọ́n bẹ̀ẹ́ ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn tropic reporter lèmi ṣì wà mo tún rí àkórí yìí o tó ń jẹ́ kó ti mímọ̀ wípé ayẹyẹ ètò ìsìnkú fún olùbàdàn eléyìí tó di olóògbé torí wálé àṣà torí bí àgbáǹrè òní yóò wáyé lọ́jọ́ àbámẹ́ta ọ̀sẹ̀ yìí gangan báwo lètò ọ̀hún báwo ló ṣe fẹ́ lọ ẹ mú kàlẹ́ tó kẹ mú kàlẹ́ tọmọ nínú ìwé ìròyìn tropic reporter. àwọn agbébọn wọ́n pa oníṣòwò epo rọ̀bì kan ní ìpínlẹ̀ Ògùn ìwé ìròyìn pen pushing. ìròyìn etí ọba ń lé etí ọba lókòrè e láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ dárapọ̀ pẹ̀lú wa lójú òpó facebook yẹn fresh one oh seven point nine fm lábẹ́òkúta lẹ́ máa ṣáàṣì fún ẹ láìkí ẹ̀ kẹ́ ẹ máa wá ketekete kẹ́ ẹ máa wá fi àwọn kọ́mẹ̀ntì yẹn ṣọwọ́ síbẹ̀ ní ìbámu pẹ̀lú àwọn ròyìn eléyìí tẹ́ ẹ fẹ́ dá sí i ṣáájú àkókò yẹn à ń padà bọ̀. christ apostolic church mountain of mercy orí òkè àánú èrè èkìtì pẹ̀lú àkànṣe ìpàdé àdúrà agbára bíi ti gbàánì lọ́jọ́ kẹsàn-án ìkẹwàá ìkọkànlá february twenty twenty two. ọ̀rọ̀ mi rọ má jẹ́ gbàgbọ́n àdúrà o. ẹ̀yin yóò gba agbára làkórí tọdún yìí. prophet amos ọláòjó jp prophet peter ilẹ̀sánmi jp prophet musa samuel àwọn ni bàbá orí òkè tó lúwa yóò máa lò fọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta. prophet ẹ̀sìkáyà olúbóyè ọ̀ládẹ́jì cac general evangelist ṣáájú ni pastor olúkáyọ̀dé àmúre èrè òṣónà superintendent yóò ti fàdúrà sígbàdí àdúrà ìlérí evangelist olúbùnmi òní pẹ̀lú evangelist bukola abraham máa kọrin lórí òkè àánú ẹ̀ríwò èkìtì ní nine ten and eleven february wàá pàdé ọlọ́run ayọ̀ babalọ́lá lówùúrọ̀ ọ̀sán àti àṣálẹ̀ níbi tádùá hẹ̀rìmọ̀ hẹ̀rìmọ̀ yóò ti máa jábọ́ sọ̀kalẹ̀ bí ọ̀rọ̀ òjò agogo mẹ́sàn-án àṣálọ́jọ́ friday làdúrà ẹni bálayà kó wá wọ̀ ọwọ́ agbára máa yí ọwọ́ padà gbà bẹ́ẹ̀ wá fún ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ ìdáǹdè ó yá ní cac orí òkè àánú ẹ̀ríwò èkìtì ìpínlẹ̀ èkìtì èkìtì A Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, a bowl, ewa going to mention stand by fuel, Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Modakeke, Oshobo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106. 080 3420 9106. Country Kitchen, so sweet. fresh one note oh seven point nine fm lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀síwájú láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ìròyìn tí afẹ́fisíde tó tòní ló wà nínú ìwé ìròyìn premium times níbi tí a ti ń kà á wípé bí àwọn ọmọ orílẹ̀ nàìjíríà ṣe ń kojú ti àìsí epo petro àwọn aláṣẹ níbi ọ̀rọ̀ epo petro ti mú ọ̀rọ̀ ìdánilójú wá wípé àwọn ń ṣiṣẹ́ tọ̀sán tòru láti rí i pé epo petro délé dóko fún gbogbo èèyàn bí ẹ ò bá sì gbàgbé àjálù tó ṣẹlẹ̀ sí ẹ̀ka epo petro kò kọjá àrọ́dáradà epo kan èyí tí wọ́n kó wọ̀lú tí ó ń ba ẹ́ńjìnì ọkọ̀ jẹ́ ní báyìí àjọ tó ń rí sí ọ̀rọ̀ epo petro nílẹ̀ wa ti fún àwọn èèyàn lámọ̀ràn wípé kí wọ́n yé kọ̀kan sókè sálọ́ra epo tí wọ́n nílò nítorí pé epo tí ó sì wà nílẹ̀ tó jẹ́ epo gidi ó jẹ́ epo tí a sì lè lò fún odidi ogún ogúnjọ́ lórílẹ̀‐èdè yìí ó ní kí eléyìí tó tán nínú kànga epo tó wà epo míì yóò ti wọlé nítorí pé àgbájọwọ́ ni ọ̀rọ̀ náà gbogbo àwọn ẹ̀ka tó ní í ṣe pẹ̀lú epo petro ni wọ́n ti ń ṣiṣẹ́ tọ̀sán tòru láti rí i pé ààyè èyí tí epo àrọ́dàrọ́dà tí ó fi sílẹ̀ tó ṣòfò ni àwọn tí ń dí báyìí kí àwọn èèyàn yéé kó kẹ́ẹ̀gì kiri láti sọ pé àwọn ra epo pamọ́ ìwé ìròyìn Premium Times ló sì kọ ìròyìn náà. ìwé ìròyìn the punch náà ṣàìkọ nípẹ̀ pẹ̀lú àkórí tó sọ wípé nípa ti àrọ́dárọ́dà epo petro àwọn alágbàtà epo petro ti ń kọ́kàn sókè wípé ó ṣeé ṣe kí wọ́n fi ojú àwọn bá ilé ẹjọ́ o nígbà tíjọba àpapọ̀ ti ń sí àwọn èèyàn gbẹ́rẹ́ ìpàkọ́ wípé àwọn tí ọkọ̀ wọn tó fara kááṣá ó ṣeé ṣe kí wọ́n rí owó àjẹmọ́dúgba ló ní kúlẹ̀kúlẹ̀ níbẹ̀ láti ríkà tí wọ́n ń ṣe àmúlò epo petrol ló jẹ́ pé ní báyìí o wọ́n mà ti ń fi ọwọ́ ṣìkún òfin wọ́n ti fi ń gbé àwọn òṣìṣẹ́ àti àwọn tí wọ́n ní iléeṣẹ́ epo petrol látàrí wípé àrọ́dárọ́dà epo petrol òun ni wọ́n rírà ń bẹ̀ tí èyí sì ń mú akùdé ba ẹ́ńjìnì ọkọ̀ wọn àríkà ń bẹ̀ wípé iléeṣẹ́ epo petro àpapọ̀ ilẹ̀ wa nnpc ló jẹ́ pé ó ṣeé ṣe kí wọ́n so gbáǹdì rẹ̀ láìpẹ́ láì tìǹà o ní pàtàkì jùlọ bí àwọn tí wọ́n ní iléeṣẹ́ epo petro tí àrọ́dàrọ́dọ̀ epo tó ti ń jáde bá pa wọn ò bá ká ìṣẹ̀lẹ̀ náà wọ́n ní kò sí bí ọ̀rọ̀ bí kò ṣe nìkan iléeṣẹ́ epo petro àpapọ̀ ilẹ̀ wa nnpc èyí ló ń jẹyọ gẹ́gẹ́ bí àwọn alágbàtà epo rọ̀bì bí wọ́n ṣe ṣàlàyé pé egbò kíkan tí wọ́n pè ní bá àwọn epo tí wọ́n ń kó wọlé lórílẹ̀‐èdè nàìjíríà tí èyí ò sì dáa bákan náà iléeṣẹ́ epo petro àpapọ̀ ilẹ̀ wa nnpc láti pàṣẹ agbẹnusọ rẹ̀ garba din muhammed ló jẹ́ kó dìmọ̀ lọ́jọ́rú àná wípé hmm, àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ epo petro ní pàtàkì lọ iléeṣẹ́ epo petro àpapọ̀ ilẹ̀ wa nnpc ló ti yọ̀ǹda epo ló ní rabaji gan ló ní bùkọ́bùkọ́ yàrá èlò fún gbogbo èèyàn láti lè mú ẹ̀dínkù bá bí àwọ̀ èèyàn bí wọ́n ṣe ń tò lọ́wọ̀ọ̀wọ́ tí wọ́n ń gbé kẹ́ẹ̀gì kiri táwọn kan tí wọ́n tún ra àrà pamọ́ sínú yàrá tí wọ́n ń sùn ọ̀ndélé yìí kò dáa nígbà tó olórí ẹgbẹ́ àwọn tí wọ́n ń tẹ epo petrol ló ní kéréje-kéréje lórílẹ̀‐èdè nàìjíríà billy gillis harry ó jẹ́ kó dìmọ̀ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó mà tún lé gbákanjú ọ̀rìn lọ o lọ́jọ́rú àná torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé epo tí wọ́n ń rà lásìkò yìí àrọ́dárọ́dà ni tó sì wá jẹ́ pé àwọn ilé epo tí wọ́n ti ń rà á ò ní wọ́n ń fi kanra mọ́ dípò kí wọ́n lọ yabo àjọ nnpc láti mọ kúlẹ̀kúlẹ̀ ohun tó ṣẹlẹ̀ ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ níbẹ̀ lẹ́tí máa kẹ̀kún lẹ́kùnrẹ́rẹ́. nínú ìwé ìròyìn premium times níbẹ̀ láti rí àkọlé kan èyí tó sọ yìí pé àwọn awakọ̀ táǹkà epo ń dúnkokò láti gùn léyìn ṣọlódì bó jẹ́ pé àwọn èèyàn ń tò wọ́wọ́wọ́ láti rí epo rà ní ìgboro òun ni àkọlé ìròyìn yẹn tó gbé kẹ́ẹ̀gì yẹ́lò dání nínú ìwé ìròyìn premium times gẹ́gẹ́ bí a ṣe ka ìròyìn náà síwájú sí àwọn awakọ̀ táǹkà epo petrol ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dúnkokò lánàá wípé àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì tí yóò délé doko bí ìjọba orílẹ̀-èdè nàìjíríà bá kọ̀ láti ṣe àtúnṣe àwọn ọ̀nà mọ́kànlélógún èyí tó wà nínú ètò ìṣúná oní bílíọ̀nù ọgọ́rùn-ún mẹ́fà ó lé mọ́kànlélógún náírà èyí tó wà nínú ètò ṣíṣe ọ̀nà nínú owó orí fún nnpc gẹ́gẹ́ bí alága alápapọ̀ fún ẹgbẹ́ àwọn awakọ̀ táǹkà epo samuel ọ̀làdìtì ṣe sọ ó ní ẹ máa gbọ́ ò a máa gùn ní ìyanṣẹ́lódì nítorí pé ìjọba ò tẹ̀lé àdéhùn èyí tí àwọn jọ ṣe nínú oṣù kẹwàá ọdún 2021 ó ní ó ti wà nílẹ̀ wípé àwọn ọ̀nà kan wà tí ó ń fìyà jẹ àwọn ọmọ ẹgbẹ́ àwọn jákèjádò orílẹ̀-èdè yìí àwọn ọ̀nà náà àwọn dẹ̀ ká ní ní èjì ó jẹ́ mọ́kànlélógún tí wọ́n sì ya owó ẹ̀ sọ́tọ̀ látọ̀dún tó kọjá táwọn ò sì rí rẹ́jẹ̀ bẹ́ẹ̀ àwọn ò romira ni àwọn akọ̀tì ẹ̀sìn ìjọba nígbẹ́rẹ́ pàkọ́ díẹ̀ ni báwọn bá fẹ́ gùn níyẹn ṣódìdì nítorí pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kò tún fa ìpàdé aláṣẹṣe ìtúnṣe mọ́ àwọn akọ̀gùn níyẹn ṣódìdì báwọn bá rí pé ìjọba kò gbé ìgbésẹ̀ láti ṣe àwọn àtúnṣe ọ̀nà náà ìwé ìròyìn Premium Times ló sì kọ ròyìn náà. nínú ìwé ìròyìn the punch eléyìí tó jáde láàárọ̀ níbẹ̀ ni mo ti rí àkórí yìí o tó ń sọ wípé ìjọba àpapọ̀ yóò bójú wo ohun tí ẹgbẹ́ asuu tí wọ́n fi àpá jánulé lórí o gẹ́gẹ́ bí wọ́n ṣe ń dúnkokò láti gùn lé ìyanṣẹ́lódì Ngige ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn The Punch àríkà ń bẹ̀ wípé alákòóso fọ́rọ̀ àwọn òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ Chris Ngige lọ́jọ́rú àná ló ti jẹ́ kó di mímọ̀ pé ìjọba àpapọ̀ ilẹ̀ wa yóò bójú wo ohun tó ṣokùnfà bí àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga yunifásitì ASUU bí wọ́n ṣe ń dúnkòkò láti gùn lé ìyanṣẹ́lódì alákòóso náà ló tún jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ́n ni tí ẹgbẹ́ ọ̀hún tí wọ́n náà ló jẹ́ ojú ìṣe iléeṣẹ́ ìjọba tó wà fétò ẹ̀kọ́ tó ń ti iléeṣẹ́ ìjọba tó wà fọ́rọ̀ ìkànsílẹ̀ ni àti ìmọ̀ ti gbàlódé Ngige ló sọ léyìí lásìkò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ìwé ìròyìn Punch nílùú Àbújá ẹ ò bá gbàgbé ṣáájú àkókò yìí ní ẹgbẹ́ ASUU ni wọ́n ti ń dúnkòkò tí wọ́n ti ń dún màúrù màúrù láti gùnlé ìyanṣẹ́lódì alágbára tí yóò gbóná yakin látàrí pé ìjọba àpapọ̀ ìṣe ló kàn ń fẹnu yẹran sọ́bẹ̀ nípa ti àdéhùn tó ti ń ṣe fún wọn látẹ̀yìnwá bẹ́ẹ̀ ò bá gbàgbé lọ́dún 2020 ẹgbẹ́ asuu wọ́n gùn lé ìyanṣẹ́lódì alágbára olóṣù mẹ́sàn-án gbáko eléyìí tí wọ́n kásẹ̀ rẹ̀ kúrò ńlẹ̀ lóṣù kejìlá ọdún náà bákan náà lọ́dún twenty twenty one wọ́n tún ṣe ìdúkokò alákọ̀tun nígbà tí wọ́n fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọ̀sẹ̀ mẹ́ta láti yanjú ohun gbogbo eléyìí tí àwọn náà lẹ̀ dígbọ́dígbọ́n síwájú rẹ̀ kó tó ṣẹ̀wádìí pé wọ́n tún gbé ìgbésẹ̀ láti ti dá àbá kọ látàrí bíjọba àpapọ̀ bó ti ṣe san bílíọ̀nù méjìléní ogún ó lé ìdá kan owó à àjẹmọ́nu tó sì yọ̀ǹda owó kan tó jẹ́ ọgbọ̀n bílíọ̀nù owó àgbéǹde ètò ẹ̀kọ́ fáwọn ilé ẹ̀kọ́ yunifásitì ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ lẹ ti máa bá a pàdé. nínú ìwé ìròyìn Nigerian Tribune níbẹ̀ ni ẹgbẹ́ asuu ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ṣetán báyìí láti wọ ṣòkòtò kan náà pẹ̀lú ìjọba àpapọ̀ bí ò bá tètè gbé ìgbésẹ̀ tó yá kankan ṣáájú ìpàdé tí àwọn máa ṣe lọ́jọ́ ẹtì ọ̀sẹ̀ yìí lórí ìbéèrè ohun tí àwọn ti ń béèrè lọ́wọ́ ìjọba látijọ́ yìí ẹgbẹ́ náà ti jẹ́ kó di mímọ̀ fún gbogbo àwọn èèyàn wípé àwọn ti ń fi ara da nǹkan tipẹ́ fún ìjọba orílẹ̀-èdè nàìjíríà tó sì jẹ́ gbogbo àwọn ẹ̀tọ́ èyí tó tọ́ sí àwọn tí àwọn ẹlẹgbẹ́ àwọn ń jẹ irú àwọn ẹ̀tọ́ bẹ́ẹ̀ láwọn orílẹ̀-èdè tó kù lágbàáyé ní ìjọba ò fún àwọn tí àwọn ò dẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n èyí tó pọn dandan kí wọ́n ṣe tí wọ́n tún kọ̀ tí wọ́n ṣe yìí ló jẹ́ pé súnmọ́ òun súnmọ́ òun bàbá ní kàlẹ́ndà àwọn ti sún kò gírí báyìí àfi kí àwọn yíjú padà sí ìjọba ẹni tó jẹ́ adarí ẹgbẹ́ náà lẹ́kùn ti èkó ọ̀mọ̀wé adélájà òdúkọ̀yà ló ṣe àwọn àlàyé yìí lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí lákòókò tó ń bun àwọn oníròyìn lọ́rọ̀ gbọ́ nílé ẹ̀kọ́ fásitì tó wà nílùú èkó lákọ̀ọ́kà níbẹ̀ ló jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti ṣetán báyìí o láti wọ ṣòkòtò kan náà pẹ̀lú ìjọba àpapọ̀ ìwé ìròyìn Nigerian Tribune ló sì kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí látàrí bí àwọn èèyàn ṣe ń rọ́ kẹ̀tíkẹ̀tí lọ sí òkè òkun lọ gba ìtọ́jú ìlera àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú ń pètèpèrò àbá kan tí yóò fi ààyè gba ẹ̀wọ̀n ọdún méje fún àwọn èèyàn tí wọ́n bá lọ sókè òkun láti lọ gba ìtọ́jú ìlera tàbí owó ìtọràn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bílíọ̀nù five hundred million naira àríkà wípé àbádòfin kan eléyìí tó ń pè fún fífi fífi ní sí ẹ̀wọ̀n ọdún méje ṣangiliti tàbí owó ìtanràn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù five hundred million fún òṣìṣẹ́ ọba tàbí àwọn tó dípò òṣèlú mú kan eléyìí tí wọ́n bá rìnrìn àjò lọ sí òkè òkun tó sì jẹ́ pé owó ìlú òun ni wọ́n ń lò láti lọ ṣètò ìtọ́jú ìlera wọ́n ní àbádòfin náà báyìí o òun ni wọ́n ti kà fún ìgbà kejì nílẹ̀gbìmọ̀ aṣojú lánàá àbádòfin náà eléyìí tí Sergius Ogun látinú ẹgbẹ́ òṣèlú PDP ìpínlẹ̀ ìpínlẹ̀ Ẹdó tó ṣe agbátẹrù rẹ̀ òun ló jẹ́ kó di mímọ̀ lábẹ́ àkórí tí wọ́n pè ní àbádòfin eléyìí tó ń pè fún ṣíṣe àtúnṣe sí òfin ètò ìlera nílẹ̀ wa tọdún 2014 àtàwọn ọ̀rọ̀ míì tó farapẹ́ nígbà tó wá níwájú ìjíròrò lórí àbádòfin náà ògún wòye wípé àfojúsùn àbánà òun ni láti mú àtúnṣe bá ẹ̀ka ètò ìlera lórílẹ̀‐èdè nàìjíríà pẹ̀lú ìpèsè èròjà pélemọ ti gbàlódé lójú ọ̀nà àti wá fi àyè sílẹ̀ fún òṣìṣẹ́ ọba àbí ẹnikẹ́ni tó bá dípò òṣèlú mú eléyìí tó bá tàkọ́ṣọ́ lọ sókè òkun wípé òun fẹ́ lọ ṣe ìtọ́jú ìlera wọ́n ní bí ọwọ́ bá ti tó o wọ́n ní dípò nínú kí ẹni náà kó fi ẹ̀wọ̀n ọdún méje gba kojúra tàbí owó tó jẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù five hundred million wọ́n ní àwọn kan ṣo tí ààyè yóò gbà láti máa lọ ṣètò ìlera gẹ́gẹ́ bí ẹni tó dípò òṣèlú mú tàbí tó wà tó jẹ́ òṣìṣẹ́ ọba ó ní ìgbìmọ̀ kan eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ètò ìlera àti àwọn ọ̀rọ̀ tó farapẹ́ bí ó bá jẹ́ pé àwọn ni wọ́n sọ pé ipò tí ẹni yìí wà ó lówúra o ó mà gbẹ́lẹ́ ẹgẹ́ ẹ jẹ́ kó lọ sí òkè òkun láti lọ gba ìtọ́jú ìlera wọn ní àwọn ìyẹn nìkan ni wọ́n lóore ọ̀fẹ́ ṣùgbọ́n àwọn èèyàn bíi kọmíṣánná alábòjútó alákòóso àtàwọn míì tí wọ́n dípò òṣèlú mú tí wọ́n fọwọ́ fẹsẹ̀ pé àwọn ń lọ sókè òkun tó sì jẹ́ pé owó ìlú ni wọ́n fẹ́ lò wọ́n ní kò ní sáàyè rẹ̀ ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ni wọ́n pàǹtẹ̀tẹ̀ ẹ̀ sí. ẹni tí ó bá ní etí kó gbọ́ ohun tí ìwé ìròyìn Nigerian Tribune fẹ́ sọ yìí ìwé ìròyìn Nigerian Tribune múlò kan wá lówùrọ̀ yìí wípé bí èèyàn bá ti ń lo oògùn paracetamol èyí tó sì jẹ́ pé ó ti jingiri mọ́ lára tírú ẹni bẹ́ẹ̀ wá ní ìfúnpá gíga òní irú ẹni bẹ́ẹ̀ ń fi àrùn ọkàn rún mú àti rọlápá rọlẹ́sẹ̀ ìwádìí kan èyí tí wọ́n ṣe jẹ́ kó di mímọ̀ wípé àwọn ẹni tí ó ń gba ìtọ́jú fún àrùn ìfúnpá gíga tó tún wá jẹ́ èèyàn e tó ń lo oògùn ara ríro irú ẹni bẹ́ẹ̀ ló jẹ́ pé kó tètè ya wá ọ̀nà míì èyí tí ó máa gbà fi tọ́jú ara ríro rẹ̀ nítorí pé lílo oògùn ara ríro èyí tún lè jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó forí káṣá àrùn ọkàn àbí rọ̀rápá rọlẹ́sẹ̀ ìwádìí èyí tí wọ́n ṣe nílé ẹ̀kọ́ fásitì edmond èyí tí wọ́n sì gbé jáde jẹ́ kó di mímọ̀ wípé lílo parasitamọ́ fún ìgbà tó pẹ́ a máa ṣe òkùnfà fún àrùn ọkàn àti rọlápá rọlẹ́sẹ̀ ní pàtàkì nínú àgọ́ ara èèyàn tó bá ti ní ìfúnpá gíga ìwé ìròyìn Nigerian Tribune ló sì kọ ìròyìn náà. bá a ṣe ń tẹ̀síwájú lórí ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta mo wà nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí níbi tí mo ti rí àkórí tó sọ wípé àwọn ọmọ ilégbèmọ̀ aṣojú pè fún ìkéde pàjáwìrì lórí ọ̀rọ̀ pípani fi ṣoògùn owó wọ́n sì dẹ́bi ọ̀rọ̀ náà ru àwọn eléré orí ìtàgé àríkàmbẹ̀ wípé àwọn ọmọ ilégbèmọ̀ aṣojú nílẹ̀ wa ni wọ́n ti pè fún ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórí ọ̀rọ̀ ìpani nípakúpa fi ṣoògùn owó ń ṣe tutu ọ̀la lórílẹ̀‐èdè yìí nígbà tí wọ́n sì ń dẹ̀bi lóní fẹ́rẹ́jogi ru àwọn iléeṣẹ́ eré orí ìtàgé o wọ́n wá ké sí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn tí wọ́n sì jẹ́ alẹ́nulọ́rọ̀ láti bẹ̀rẹ̀ ìkéde kan tí yóò kọjá lé kọjá kò nílẹ̀ wa lójú ọ̀nà àti mú àyípadà tó lọ́rìn bá àwùjọ wa káàsì forílẹ̀-èdè mọ́kẹ́nẹ̀wẹ̀ kúrò lọ́wọ́ ìwà ọ̀daràn níbi ìjókòó wọn lọ́jọ́rú àná àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣojú náà wọ́n pa òun pọ̀ wípé níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí o ẹ jẹ́ ká kéde ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórí ìpani nípakúpa ìfiniṣètùtù ọ̀la lórílẹ̀‐èdè nàìjíríà wa àwọn òbí àti alágbàtọ́ tó fi mọ́ àwọn olórí ilé ẹ̀kọ́ àwọn olórí àjọ ẹlẹ́sìn àwọn agbóhùnsáfẹ́fẹ́ àti iléeṣẹ́ ìròyìn lápapọ̀ wípé kí wọ́n gùn lé ìgbésẹ̀ tí yóò jẹ́ kí gbogbo kátikàti ṣọ̀ṣàn láwùjọ wa kó dohun àmúpìtàn bákan náà àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú wọ́n tún ké sí ọ̀gá àgbà ìgbìmọ̀ tó ń bójútó àwọn eré orí ìtàgé eléyìí tó ń jáde Adédáyọ̀ Thomas wípé kí wọ́n rí dájú pé àjọ náà tó ń ti ìgbìmọ̀ ọ̀hún ó ti gìrì sójúṣe tá a gbélé lọ́wọ́ nípa ṣíṣe àyẹ̀wò ọ̀rí kíniwín àyẹ̀wò fínífíní àyẹ̀wò yẹbẹyẹbẹ lórí àwọn eré orí orí ìtàgé tí wọ́n ń gbé jáde lórílẹ̀‐èdè yìí bákan náà kí wọ́n sì rí dájú pé gbogbo àwọn òfin àti ìlànà tó wà ńlẹ̀ òun làwọn èèyàn ni wọ́n tẹ̀lé dojú góńgó ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ ilẹ̀kúnrẹ́rẹ́ wà. ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti lè ṣẹ́dùn fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ̀já polówó ọjà. àkàrà òun pàló kájú ẹ̀kọ́ tó bá jẹ́ ti kágbẹ́ lọ́nà tó bóde mu fini lọ́kàn balẹ̀ tí ò ní dí tí ò ní rùn tí ó sì máa sunmi gidi omi apòǹgbẹ tó ń tú pùpùpù Onyx Geoservices ló kájú ẹ̀ Onyx Geoservices sits with prestige in the world of waterworks and geoservices with over a decade long standard practice experience in sinking of quality boreholes Onyx Geoservices delivers excellence day in day out Onyx Geoservices ò lẹ́lẹ́gbẹ́ our services include borehole drilling borehole maintenance surveys batteries, accessories, and water supplies. Demi ìdíje ni gbogbo iṣẹ́ Onyx Geoservices bá ṣe. Àfikàlẹ̀ C twenty six Old Ode Road, Oníkólóbó, Abẹ́òkúta. Owó wa ọ̀nìyàn lára zero eight zero six eight nine zero five zero eight three zero eight zero six eight nine zero five zero eight three tàbí zero eight zero six two three four 0806 234 1993. Onyx Geoservices, umila bubu. bàbá àfẹ́ mi ìjẹ́talẹ́kun yàrá ayé ó sì à ń símọ́ mi lára báyìí lónìí. ẹ má bínú péńtà mi mà ló gbọ́dà wá. gbọ́dà wá kẹ́ ẹ̀ ǹjẹ́ ìtì gbọ́ nípa value paint ni. value paint. bẹ́ẹ̀ ni value paint akalẹ̀ sí àdátán junction àdátán runabout opposite Jelfard filling station ibẹ̀ ni depot wa wà níbi tẹ́tí máa ríra lọ́pọ̀ yanturu lówó tí ò gani bíi emotion satin tescoat mart gloss àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. o oh eight one thirty three seventeen ninety four fifty seven tàbí o oh nine o oh forty six fifty five ninety six zero one lẹ́ẹ̀kan sí o eight one thirty three seventeen ninety four fifty seven tàbí oh nine oh forty six fifty five ninety six zero one value gangan lọ́dà. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀síwájú láti iléeṣẹ́ rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ìròyìn tá a fi ń tẹ̀síwájú ló wà nínú ìwé ìròyìn the punch tó sọ wípé àjọ ndlea pè fún ẹ̀ka kan tí yóò máa ṣe àyẹ̀wò gbígbé oògùn olóró lura fún àwọn akẹ́kọ̀ọ́ lọ́gbà ilé ẹ̀kọ́ ó làkọ́lé ìròyìn àríkà wípé àjọ tó ń gbógun ti gbígbé oògùn olóró nílẹ̀ wa lọ́jọ́rú àná ló ti ké sí gbogbo àwọn ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè yìí wípé kí wọ́n jẹ́ kí àyẹ̀wò ìlera àyẹ̀wò owó kọ́lọ́fín ara nípa ti egbògi láàrin àwọn akẹ́kọ̀ọ́ kó jẹ́ dandan lówó rí ọ̀ranyàn láṣọ ìbúra lórílẹ̀‐èdè nàìjíríà àjọ náà ni wọ́n tún pè fún àjọṣepọ̀ tó gúnmọ́ láàrin àwọn ilé ẹ̀kọ́ yunifásitì pẹ̀lú àjọ NTLEA àti gbogbo àwọn ará ìlú lójú ọ̀nà àti rí dájú pé wọ́n gbé àwọn ibùdó kéréje kéréje kan kalẹ̀ láwọn ọgbà ilé ẹ̀kọ́ lójú ọ̀nà àti ilé gbígbé egbògi olóró lura lójú ọ̀nà àti jẹ́ kí ó dohun àmúpẹ̀t onítàn alága àjọ ndlea ọ̀gágun fẹ̀yìntì buba marwa ló sọ̀rọ̀ náà nílé ẹ̀kọ́ yunifásitì ìlú àbújá nígbà tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ ìkéde kan tó ní í ṣe pẹ̀lú ṣíṣe lòdì sí gbígbé egbògi amárata pọ́npọ́n kọjá bó ti yẹ gbígbé ìlura e ó jẹ́ kó dìmọ̀ pé lára àwọn ọ̀nà kan gbòógì tá a fi lè mú ẹ̀ dínkù bá gbígbé egbògi olóró lura láàrin àwọn ọ̀dọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ó ní láti jẹ́ kí àyẹ̀wò fún gbogbo gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá ṣẹ̀ ń wọlé sílé ẹ̀kọ́ àti gbogbo àwọn tí wọ́n ti wà ń bẹ̀ àyẹ̀wò ara lóòrèkóòrè tí wọ́n bá gbé e kalẹ̀ tó di dandan lówó rí ọ̀ràn yàn òun laṣọ ìbora wọ́n ní eléyìí yóò mú ẹ̀dínkù bá bí àwọn ọmọ ọ̀dọ́ ilẹ̀ wa bí wọ́n ṣe ń gbé egbògi olóró lura ìwé ìròyìn the punch níbẹ̀ ló wà. nínú ìwé ìròyìn Nigerian Tribune níbẹ̀ láti bá ìròyìn yé tó sì ń béèrè fún àfiyèsí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ti jẹ́ kó di mímọ̀ wípé àrùn tó ní í ṣe pẹ̀lú ìpèníjà tó ní í ṣe pẹ̀lú ọpọlọ ni ó wọ́pọ̀ láàrin àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ ìṣègùn nílé ẹ̀kọ́ fásitì ti ìlú ìbàdàn èyí tí èyí sì ti bẹ̀rẹ̀ sí ní wọ́pọ̀ láàrin wọn ní pàtàkì láàrin ju àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ́ àwọn ẹ̀kọ́ míì lọ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Nigerian Tribune ṣe jábọ̀ ìròyìn láàrin àwọn akẹ́kọ̀ọ́ mẹ́rin èyí tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ ìṣègùn ẹ̀rí ẹnìkan nínú wọn ó kéré tán èyí tí ìrẹ̀wẹ̀sì ọkàn àti ìkáríbọnú èyí tó ti máa jingiri mọ́ lára ìwé ìròyìn Nigerian Tribune nínú iṣẹ́ ìwádìí tó ṣe ó fi hàn wípé àṣekúdórógbó iṣẹ́ àti ètò ìkẹ́kọ̀ọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ ètò ìlera òun ló fà á àti pé ìgbìyànjú kan má fìdí rẹmi lórí àti mú máàkì èyí tí wọ́n ti là sílẹ̀ fún wọn òun ló tún jẹ́ kí eléyìí kó túbọ̀ rìn wọ́n lára ìwé ìròyìn Nigerian Tribune jábọ̀ iṣẹ́ ìwádìí náà wípé kíní yìí tó wá wọ́pọ̀ láàrin àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n wálé tí wọ́n wá láti ilé olórogún tó sì jẹ́ pé ní kété tí wọ́n bá ti gbà wọ́n sẹ́nu ètò ìkẹ́kọ̀ọ́ nípa ìlera ní lẹ́fù kínní lọ dé lẹ́fù kẹta ní kínní náà ti máa rìn wọ́n dòdòdò ìwé ìròyìn Nigerian Tribune ló sì kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ látún ti rí ìròyìn o tó ń jẹ́ kó di mímọ̀ wípé òǹdájọ́ àgbà ní ìpínlẹ̀ Ondo adájọ́ àgbà William Akintoroye ti jẹ́ kó di mímọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ondo ló ti ṣiṣẹ́ láìsinmi àti láìsàárẹ̀ lójú ọ̀nà àti mú ẹ̀dínkù bá bí àwọn afurasí bí wọ́n ṣe ń lo ọ̀pọ̀lọpọ̀ àkókò láwọn ibùdó àtúnṣe ìwà àti akóló àwọn ọlọ́pàá jákèjádò ìpínlẹ̀ náà adájọ́ àgbà ọ̀hún tó jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ bí àwọn ọgbà ẹ̀wọ̀n àti akóló àwọn ọlọ́pàá bó ṣe máa ń kún àkúnfàyà ní ìpínlẹ̀ náà ó kanni lóminú ó bani lọ́kànjẹ́ ó sì ṣe pàtàkì ká gbé ìgbésẹ̀ láti yanjú rẹ̀ òun dájọ́ akínròtòyè òun ló sọ eléyìí lọ́jọ́rú àná níbi ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe fún ìgbìmọ̀ tó ń bójútó ọ̀rọ̀ bí ìdájọ́ òdodo bí yóò ṣe fẹsẹ̀ dilẹ̀ mú ìyẹn ètò náà tó wáyé nílùú àkúrẹ́ olúlu ìpínlẹ̀ ondo onídàájọ́ àgbà náà bó ṣe sọ ó ní tí àwọn afurasí tí wọ́n bá ti ń pẹ́ lákòlò àwọn ọlọ́pàá àti ibùdó àtúnṣe ìwà ó lè fa kí ìwà burúkú eléyìí tá a torí ẹ̀ mú wọn kó padà jíngírin mọ́ wọn lára ó ṣeé ṣe kí ọkàn wọn kó dà páàdì nígbà tí wọ́n bá padà jáde torí náà ló ṣe jẹ́ pé lẹ́lẹ́yẹ òsọ́kà la gbọ́dọ̀ máa ṣe kinní ọ̀hún a ò gbọ́dọ̀ jẹ́ kí àwọn afurasí kí wọ́n máa pẹ́ lákòlò àwọn ọlọ́pàá tàbí níbùdó àtúnṣe ìwà ìwé ìròyìn the punch níbẹ̀ lẹ ti máa rí i. nínú ìwé ìròyìn nation ni a ti kà á wípé èròǹgbà ẹnìkan tó ti gbà kan rí jẹ́ olórí nílé ìgbìmọ̀ òfin àgbà ayim pius ayim láti gbé àpótí fún ipò ààrẹ nínú ètò ìdìbò ọdún 2023 òun ni ó ti rí àtìlẹyìn gbà bí àwọn aṣòfin tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP nílé ìgbìmọ̀ òfin àpapọ̀ ṣeṣe kóríyá fún ìgbésẹ̀ tó gbé náà àwọn aṣòfin náà ni wọ́n ṣèlérí àtìlẹ́yìn fún olóṣèlú náà tó jẹ́mọ bíbí ìpínlẹ̀ bọ̀yìn nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ètò ayẹyẹ kan èyí tí wọ́n ṣe fún ní ilé ìtura kan nílùú àbújá níbẹ̀ ni àwọn aṣòfin náà ti ṣèlérí wípé kó nìṣó àwọn wà lẹ́yìn ẹ̀ pé òun ni àwọn yóò ṣiṣẹ́ fún láti rí pé ó di ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà lẹ́yìn tí sáà ààrẹ muhammadu buhari tó bá kẹnubọ̀pọ̀ lọ́dún 2023 ìwé ìròyìn nation ní kí ẹ mú fún èyí tó kúrò yẹn. nínú ìwé ìròyìn platform times tó jáde láàárọ̀ yìí ẹ̀ka òṣèlú àti ẹ̀ka iṣẹ́ ìsìn òun lélẹ́yìí wà níbi tí àtìròyìn tó ń jẹ́ kó di mímọ̀ wípé olórí ìlú kan tó tún jẹ́ ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp olóyè tóyìn amusu òun ni wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ní ìfẹ́ fún ìdàgbàsókè àwùjọ tó sì jẹ́ aláàánú gbogbo mẹ̀kúnnù tó ṣe é wò fi ṣe jẹ́ àwòkọ́ṣe wọn ní ọ̀rọ̀ yìí òun ló jáde ní gbòòrò ẹnu àwọn olùgbé agbègbè ẹlẹ́kọ̀ community níjọba ìbílẹ̀ gúúsù abẹ́òkúta ní ìpínlẹ̀ ògùn láti pàṣẹ alága ẹgbẹ́ onídàgbàsókè agbègbè wọn ọ̀gbẹ́ni kẹ́hìndé omírèdé nígbà tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ iṣẹ́ àkànṣe kọ̀ǹgádẹ̀rọ eléyìí tí olóyè amusu tó bá wọn ṣe ọ̀gbẹ́ni omírèdé òun ló dúpẹ́ lọ́wọ́ amusu náà wípé ṣáájú àkókò yìí ìrora láti ní omi eléyìí tó mọ́ gàrà òun ló ń bá wa fínra a sì ti kọ̀wé sí àwọn tó wà lórí àpèrè ìṣèjọba ṣùgbọ́n àgbò ń lọ àgbò ń bọ̀ ó wá ṣe wá níhà wípé olóyè tóyìn amusu tí ò dípò òṣèlú kankan mú òun ló wá ṣe léyìí fún wa àwa ń ké sí gbogbo àwọn èèyàn tí wọ́n rí jẹ síkù láwùjọ wípé kí wọ́n dákun dábọ̀ káwọn náà kí wọ́n kó ipa eléyìí tó jọjú nínú ọ̀rọ̀ tirẹ̀ náà Lisa Ajé-Ẹ̀gbá tó jẹ́ olóyè nínú ẹgbẹ́ òṣèlú PDP Ládi Adébùtú tóun náà tó fi ìdùnnú rẹ̀ hàn ṣẹ̀ṣẹ̀ sí iṣẹ́ àkànṣe ló ké sí gbogbo àwọn èèyàn wípé ẹ yéé fẹnu yẹran sọ́bẹ̀ mọ́ ẹ má kàn dúró lé kẹ́ máa sọ pé àwọn tó wà wà lórí oyè wọn ò ṣe dáadáa káàdì ìdìbò alálòpẹ́ pvc òun ni kẹ́ ẹ lọ́gbà látọ̀dọ̀ àjọ inec torí pé ọ̀pá tí ejò bá bá lọ́wọ́ ẹ̀ ni òun la fi ń pa ìwé ìròyìn platform times níbẹ̀ lè ti máa rí i. lórí ọ̀rọ̀ káàdì ìdìbò ẹnìkan tó ti gbà kan rí jẹ́ ọmọ ìgbìmọ̀ pínrin láàre nílẹ̀ wa aliyu gíadé ló ti kìlọ̀ fún àwọn orílẹ̀ nàìjíríà wípé ẹ má ta ìbò yín o nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́dún two thousand and three nítorí pé ẹni ta ìbò rẹ̀ kò yàtọ̀ sí ẹni ta kádàrá àti ọjọ́ ọ̀la òun àti àwọn ọmọ rẹ̀ ó pe ìpè náà lákòókò tí àwọn oníròyìn tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ó ní kí olúkúlùkù tí ò bá tí ní káàdì ìdìbò kó tètè lọ gbà á torí pé káàdì ìdìbò yìí òun ni wọ́n ń pè ní ìdájọ́ ọwọ́ tí ẹ máa fi yan ẹni tó wù yín sípò ó ní èròǹgbà títa káàdì ìdìbò ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ní kí ẹ lọ gbé sẹ́yìn nítorí pé ẹni tí ó fi owó ra ìbò lọ́wọ́ yín ó mọ̀ yìí pé kò sí ohun tí òun fẹ́ ṣe fún yín yìí pé tóun bá ti ra ìbò bóun bá sì ti dépò kóun kọ etí ikún sí ìbéèrè yín ẹ má ta káàdì ìdìbò yín o gàdé ló sọ bẹ́ẹ̀ fún àwọn ọmọ nàìjíríà ìwé ìròyìn punch ló sì kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn pọ́ǹtì tó jáde láàárọ̀ yìí ẹ̀ka òṣèlú náà láṣìwà tóní lórí ètò ìdìbò ọdún 2022 àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC wọ́n tẹ pẹpẹ ìdà àtàwọn èròjà míì síwájú Oyètọ́lá láti fi wọ́n wípé tìpọ́n òun làwọn dúró sẹ́yìn rẹ̀ wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Adégbóyèga Oyètọ́lá lọ́jọ́rú àná òun ni wọ́n mà ti tẹ pẹpẹ ìdà eléyìí tó ń kọ́ mọ̀nà epo pupa ẹni àbáláyé àti omi kan láti ibùdó ibi ìgbafẹ́ olúmirin fall láti pàṣẹ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú all progressives congress apc níjọba ìbílẹ̀ orí adé láti fi ṣe àfihàn wípé lóòtítọ́ ẹ̀yìn rẹ̀ òun làwọn dúró sí o tẹ̀kán báyìí òun làwọn dúró sẹ́yìn rẹ̀ àwọn olórí nínú ẹgbẹ́ òṣèlú náà eléyìí ti ń ọmọ ilégbèmọ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń ṣojú ẹkùn ìdìbò orí adé Desmond Ojo tó ń léwájú fún un níbẹ̀ òun ni wọ́n ti tẹ́ pẹpẹ gbogbo àwọn nǹkan yìí ni wọ́n tẹ́ pẹpẹ rẹ̀ síwájú gómìnà Oyètọ́lá tó sì jẹ́ pé àṣà àti ṣe wọn òun lélẹ́yìí wípé ẹnikẹ́ni tí wọ́n bá ti fẹ́ gbárùkùtì tó bá ti fẹ́ jẹ́ pé tirẹ̀ òun ni wọ́n ń ṣe òun ni wọ́n máa ń ṣe àfihàn nǹkan yìí láti láti fi gbàdúrà wípé ọba òkè yóò jẹ́ kí oyètọ́lá kó jáwé olúborí níbi ètò ìdìbò gómìnà tó ń bọ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ ilẹ̀ ti máa rí kúlẹ̀kúlẹ̀ kà. nínú ìwé ìròyìn punch náà òun ni ìròyìn tí ọpọ́ sókàn yìí wà níbi tí a ti kà á wípé ẹgbẹ́ àrẹwà consultative forum ni wọ́n ti fún gómìnà ìpínlẹ̀ ondo tó tún jẹ́ alága fún àgbáríjọ àwọn gómìnà láti apá gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà rotimi akeredolu ní gbólóhùn ọ̀rọ̀ rẹ̀ èyí tó sọ wípé ẹgbẹ́ òṣèlú ètò bá ti mú ọmọ oyè fún ipò ààrẹ láti apá àríwá ni yóò pàdánù ìbò nínú ètò ìdìbò ọdún 2023 ẹgbẹ́ àrẹ̀wá ní ibo ni ó ti rí nínú òfin ilé wa wípé apá abìkan ló gbọ́dọ̀ fa ọmọ oyè sílẹ̀ ó ẹgbẹ́ Arẹwà tẹnumọ́ wípé kí Akérédolú kó lọ tìmẹ̀yìn lórí irú ìdúnkòkò bẹ́ẹ̀ nítorí pé irú ìdúnkòkò bẹ́ẹ̀ kò ní kí apá gúúsù kó di ààrẹ lọ́dún tó ń bọ̀ ìwé ìròyìn Punch ló sì kọ olùrìn náà. nínú ìwé ìròyìn tropic reporter tó jáde láàárọ̀ yìí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ń pète orúkọ tuntun fún ilé ẹ̀kọ́ lautech òun làkọlé ìròyìn áríkà wípé gẹ́gẹ́ bí akitiyan láti jẹ́ kí ilé ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ ti gbàlódé ládòkè akíntola university of technology lautech kó lè di ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ gbogbo iṣẹ́ gbogbo ẹ̀kọ́ṣẹ́ ti ń lọ ńbẹ̀ wọ́n ní ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ mákindé òun ló ti jẹ́ kó dìmọ̀ pé ètò gbogbo ti wà ńlẹ̀ sẹ̀pẹ̀sẹ̀pẹ̀ báyìí o láti ṣe àyípadà orúkọ ilé ẹ̀kọ́ LAUTECH sí LAU ìyẹn ládòkè akíntọ́lá yunifásitì léyìí tó túmọ̀ sí pé ìmọ̀ ẹ̀rọ ti gbà lóde tẹkinọ́lọ́jì tó ti mú òdiwọ̀n bá wọn ní ìyẹn ni wọn yóò yọ kúrò ńbẹ̀ nígbà tó wá jẹ́ pé gbogbo ẹ̀kọ́ òun ni wọn yóò máa kọ́ wọn ṣe wáyà eléyìí láti pàṣẹ amòfin àgbà ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó tún jẹ́ alábòjútó fẹ́tò ìdájọ́ ọ̀j ọ̀jọ̀gbọ́n oyèlọ́wọ̀ oyèwọ̀ ó bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ lópin ìpàdé ìgbìmọ̀ ìṣèjọba ìpínlẹ̀ náà nílé ìjọba tó wà ní agodi nílùú ìbàdàn gẹ́gẹ́ bó ṣe sọ oníjọba ìpínlẹ̀ náà wọ́n ti ń taari àbádòfin kan eléyìí tó ní ṣe pẹ̀lú àyípadà ilé ẹ̀kọ́ ládòkè akíntọ́lá university of technology láti yí padà sílé ẹ̀kọ́ ládòkè akíntọ́lá university ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti taari àbádòfin ọ̀hún síwájú àwọn ọmọlẹ́gbọ̀n ṣòfin ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ b bí alábòjútó náà bó ṣe sọ wọn ni nígbà tí àtúnṣe tó bá ti dé bá àbádòfin náà tí wọ́n sì ti buwọ́lù wípé kò dì mímúlò ó ní yóò fààyè gba ilé ẹ̀kọ́ náà láti máa jẹ́ kí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ní lọ́kọ̀ọ̀kan èjèèjì kí wọ́n lè máa kẹ́kọ̀ọ́ ńbẹ̀ yàtọ̀ sí ti ìmọ̀ ẹ̀rọ ti gbàlódé tí wọ́n gbé lọ́wọ́ ńbẹ̀ ìwé ìròyìn tropic reporter níbẹ̀ làkàgbádùn wà. ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá ẹ̀já polówó ọjà. ara àṣeyọrí pàtàkì ni ilé kíkọ́ jẹ́ nínú ìgbésí ayé ẹ̀dá àmọ́ ṣé àwa lè kọ́lé láì nílẹ̀ nítorí èyí gan ni property link limited gbajúgbajà iléeṣẹ́ tó ti gbọ̀rẹ̀ gẹ̀jígẹ̀ káàkiri àgbáyé nídìí ilẹ̀ títa fi ń pè ọ́ pé kó o wá ra ilẹ̀ àlùbáríkà tí yóò sọ ọ́ donílé lórí lọ́nà ìrọ̀rùn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń talẹ̀ láàyè wọn tó wà ní ìbẹ̀jù lẹ́kì ìyẹn Penel Coast Gardens just five minutes drive láti Dangote refinery seven million naira péré ní plọ̀tì kan pẹ̀lú àǹfààní àti máa san díẹ̀díẹ̀ nílànà tó ṣe déédéé pẹ̀lú àpò kówá òt tún lè ralẹ̀ property link lẹ́sítẹ̀tì wọn tá a mọ̀ sí country villa estate tó wà ní ìgbòmẹ̀kọ̀ kọ́bàpẹ́ just fifteen minutes drive láti kọ́bàpẹ́ abẹ́òkúta junction five hundred thousand naira péré ni plot kan bẹ̀ gbogbo ilẹ̀ wọn pátápátá ló ní sí of o àtàwọn ìwé pàtàkì tó yẹ property link head office wọn ló wà ní plot one b block seventy seven bashir shito magodo gra shangisha lagos oh eight one sixty two sixty twenty twenty seven property link ilẹ̀ wọn fi ni lọ́kàn balẹ̀ ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof fries, fried rice àsáró elédè ẹ̀wà gọ̀yìn ègbò ẹ̀wò kákadíẹ̀ kádákẹ́ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà ní Modákẹ́kẹ́ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nula àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n confirm ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu ààyè rẹ̀ wà fẹ́kúnrẹ́rẹ́ àlàyé ẹ máa zero eight zero three four two zero nine one zero six country kitchen ó Ògùn bílẹ̀ afúnni ni wọ́n sọ. Àti kó o dé o. Gbogbo egbògi. Gbogbo tewétegbò. Àti gbogbo agbára ògùn pátápátá. Láyé fi ń pè wá pa tó bẹ́ẹ̀ a jù bẹ́ẹ̀. Pẹ̀lú àwọn ẹ̀rọ àyẹ̀wò ìgbàlódé. Tí yóò sọ gangan ibi tá ìsàn lúgọ sí lágọ̀ ara pàtó. Àti kó wọn dé sẹ́. Síbi ìpàtẹ ìṣègùn. Tó jẹ́ ti kìkìdá wọn ṣanko ṣanko. Lábẹ́ àkóso Association of Independent Herbal Exhibitors of Nigeria. Ó ti bẹ̀rẹ̀. Ó ti ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ tètè máa gbé ìbọ̀ àìsàn tó lóògùn kọ́kọ́ sínú àgọ́ ara àìlera tó ń fẹ́ ìtọ́jú lọ́nà tìbílẹ̀ àtàwọn àrùn tó ń ṣe yín tàbí tẹ́ ẹ ti dààmú lórí ẹ̀ ẹ máa gbé wọn bọ̀ má fi àlàáfíà rẹ̀ dọ́là. àwọn àgbà àgbà àṣègùn ti wà ń kalẹ̀ wọ́n ti ń dá àwọn èèyàn lóhùn látago mẹ́jọ àárọ̀ ojoojúmọ́ ó ti bẹ̀rẹ̀ ó ń lọ lọ́wọ́lọ́wọ́ o. nínú ọgbà centenary hall akẹ́ abẹ́òkúta ló ti ń lọ lọ́wọ́lọ́wọ́. táyìsàn bá tún takú hehe wọ́n á tún pawọ́pọ̀ tọ́jú ẹ̀. ìpàtẹ́ ìṣègùn tó jẹ́ ti kìkìdá àwọn ṣàǹkó wọ́n ń retí r rẹ lónìí o ọ̀la lè tún káàbọ̀ padà sórí ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta. ìròyìn tí a fi ń tẹ̀síwájú la bá pàdé nínú ìwé ìròyìn pemphucin níbi tí gómìnà nígbà kan ní ìpínlẹ̀ Ògùn Ọ̀túnba Gbẹ́ngà Daniel ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ojúlówó ni Pemphucin Media pẹ̀lú àfikún wípé iléeṣẹ́ ìgbéròyìn jáde náà ni ó ti mú àyípadà rere bá ìlànà iṣẹ́ ìròyìn ìwé ìròyìn pen push tó jábọ̀ ìròyìn náà jẹ́ kó di mímọ̀ ìpè Daniel ló sọ̀rọ̀ náà di mímọ̀ lákòókò tí ìgbìmọ̀ olóòtú ìwé ìròyìn pen push media lọ fi ọ̀rọ̀ wá lẹ́nu wò níbẹ̀ ló ti ṣe àlàyé wípé bí èèyàn bá ń wá ìròyìn òdodo kó kàn sí pen pushing ìwé ìròyìn pen pushing ló sì kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn traffic reporter tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ni mo ti ròyìn eléyìí tó ń jẹ́ kó ti mímọ̀ tó sì ń bùwágọ̀ wípé ètò ìsìnkú olùbàdàn tó papòdà yóò wáyé lọ́jọ́ àbámẹ́ta ọ̀sẹ̀ yìí òun làkọ́lé ìròyìn tá a rí ń bẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ ọ́n jẹ́ kó ti mọ̀ pé àwọn ètò ọlọ́kan òjọ̀kan tí wọ́n ti là kalẹ̀ láti fi sàmì ọlá ìkẹyìn tó ń ti ètò ìsìnkú fún olóògbé olùbàdàn tilẹ̀ ìbàdàn eléyìí tó ti papòdà ọba sọ́líù adétúnjì òun ni yóò wáyé lọ́jọ́ àb àbámẹ́ta ti ṣe ọjọ́ kejìlá oṣù kejì ọdún 2022 aláàbòjútó fọ́rọ̀ ìròyìn àṣà ìṣẹ̀ǹbáyé àti ohun ìgbafẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ dókítà wàsíù ọlátúbọ̀sún òun ló bá wọn akọ̀ròyìn iléeṣẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ló bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ lópin ìpàdé wọn ó jẹ́ kó dìbò mọ̀ pé bẹ́ẹ̀ ò bá gbàgbé ọba àlàyé náà òun ló papòdà ní ọjọ́ kejì oṣù kínní ọdún 2022 lẹ́ni ọdún mẹ́tàléní àádọ́rùn-ún ninety three lẹ́yìn ọdún márùn-ún lórí àpèrè ìṣèjọba nínú ọ̀rọ̀ tirẹ̀ gómìnà ṣèyí mákindé lásìkò àbẹ̀wò sí àwọn mọ̀lẹ́bí olùbàdàn tó ti papòdà ó ṣèlérí wípé ìjọba ìpínlẹ̀ náà yóò ṣàkìtìmọ́pa yóò ṣohun gbogbo tó wà níkápá rẹ̀ láti rí dájú pé wọ́n fún ọba àlàyé náà ní ètò ìsìnkú àti àwọn ẹ̀yẹ ìkẹyìn eléyìí tó ṣe gbẹdẹmukẹ dáadáa ìwé ìròyìn tropic reporter ló lẹ́kùnrẹ́rẹ́ lọ́wọ́ ìwé ìròyìn pen pushing jẹ́ kó di mímọ̀ ìpè akẹ́kọ̀ọ́ ní ìpele kejì ní ẹ̀ka tó ń kọ́ nípa èdè ilẹ̀ áfíríkà nílé ẹ̀kọ́ fásitì tí a sọ lórúkọ ọbáfẹ́mi awólọ́wọ̀ ní ilé ifẹ̀ omidan ajíbọ́lá heritage ayọ̀míkún ló ti jẹ́ láìsí lẹ́yìn tí ó ṣubú yakata sínú kòtò ìdá omi sí èyí tó wà ní ọ̀kan lára àwọn iyàrá àwọ̀sùn tó jẹ́ ti aládàáni fún àwọn akẹ́kọ̀ọ́ náà ìwé ìròyìn pen pushing tó múròyìn náà wà jẹ́ kó di mímọ̀ pé alukoro fún ilé ẹ̀kọ́ fásitì yìí Abíọ́dún Ọlárẹ̀wájú ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pẹ̀lú àlàyé wípé kété tí ìgbìmọ̀ ìṣàkóso ilé ẹ̀kọ́ yìí gbọ́ ni wọ́n ti ránṣẹ́ pé àwọn panápaná láàrin ilé ẹ̀kọ́ fásitì láti ìpínlẹ̀ Ọ̀ṣun àti ilé ẹ̀kọ́ ìkọ́ṣẹ́ ìṣègùn ti ilé ẹ̀kọ́ fásitì náà tí gbogbo wọn sì gbìmọ̀ tí wọ́n sì jí gìrì láti pawọ́pọ̀ yọ akẹ́kọ̀ọ́ náà síta tí wọ́n sì sáré gbé lọ sí ilé ẹ̀kọ́ ilé ìwòsàn ìkọ́ṣẹ́ ìṣègùn ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì ṣùgbọ́n níbẹ̀ náà ti fìdí ẹ̀ múlẹ̀ pé ọmọ náà ti mímí ìkẹyìn ẹni tó jẹ́ gíwá ilé ẹ̀kọ́ náà ọ̀jọ̀gbọ́n Èyítáyọ̀ Ògúnbọ̀dẹ̀dé ló léwájú fún ikọ̀ ìṣàkóso ilé ẹ̀kọ́ náà lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tí ó sì kẹ́dùn pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ tó sì àti àwọn mọ̀lẹ́bí olóògbé náà ìwé ìròyìn pen pushing ló kọ ròyìn náà. nínú ìwé ìròyìn platform times tó jáde láàárọ̀ yìí àkórí lóní belenja ni tí màá fi káàdì ẹ̀ tẹ́ máa gbọ́ kúlẹ̀kúlẹ̀ àríkà ńbẹ̀ lórí àkọlé yẹn tó jẹ́ kó ti mọ̀ pé ìyá kan màrè tó ń gbọnmi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ilé ẹjọ́ ṣe sọ pé kí ọmọ rẹ̀ àti ẹlòmíràn wípé kí wọ́n lọ yẹgi fún wọn látàrí wípé wọ́n gbẹ̀mí olówó nọ̀bì kan eléyìí tí wọ́n patronize ẹ gbọ́ lórí ó kọ sísọ bó bá di aago kan àbọ̀ sáago méjì lọ́sàn òní ìròyìn tí a fi kádìí ètò tòní labápàdé nínú ìwé ìròyìn pen pushing níbi tí a ti kà í pé àwọn agbébọn wọn ti pa oníṣòwò epo rọ̀bì kan fẹ́mi ọ̀ṣọ́ nílé epo rẹ̀ ọ̀ṣọ́ fem oil and gas tó wà ní united bus stop níjọba ìbílẹ̀ ifọ̀ alẹ́ ọjọ́ àìkú níṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ìwé ìròyìn pen pushing jẹ́ kó di mímọ̀ pé àwọn agbébọn náà ló gúnlẹ̀ sí ilé epo yìí tí wọ́n sì yìnbọn fún ọ̀ṣọ́ ní orí tí wọ́n sì gbé ọkọ̀ rẹ̀ ọkọ̀ rẹ̀ lọ kó tó di pé wọ́n padà wá rí ọkọ̀ náà ní ọ̀bádáwoko níjọba ìbílẹ̀ ewékorò ìwé ìròyìn pen pushing ló sì kọ ìròyìn náà. láti bẹ̀ ẹ jẹ́ ká kàn sáwọn aráalé lójú òpó facebook. àwọn tó wà lójú òpó facebook akíndé akeem prince kabiru dasalu gbogbo àwọn yẹn wọ́n kí wa ni àròwọ́ ọmọdé wọ́n kí wa ni afa niyas kata yíyanjú ẹ̀ pé ìtọ̀pọ̀lọ́ yóò ní dàrú lọ́la sheu ibrahim niyas òfin tí àwọn ilé ìgbìmọ̀ òfin ń ṣe ní ó dáa bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti gba owó ní ọwọ́ wọn kí wọ́n bá fi ṣe ọ̀nà wa ní Ṣàngó Ọ̀tà ó tó gẹ́ o ah, onífàdé bj abọ́lájí wẹ́dọ̀nsà akẹ́kọ̀ọ́ ọmọ yunifásitì tó já láìsí ọlọ́run àárọ̀ àwọn èèyàn rẹ̀ lọ́kàn ọ̀nàrẹ́bù bj onífàdé láti grammar school àwọn tá a lè mú nìyẹn. Ah, ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ àtàwọn tó fẹ́ ṣe tó àǹgì láàrin méjì ọ̀nà àdúpẹ́ lọ́wọ́ yín ká tó máa ọmọ bàbá ti ṣà òun náà ti ṣe valentine bọ́lọ́wọ́n bá ṣe fún lórí ọ̀fẹ́. ta ló ń tọ̀hún. àní ó ṣe valentine bọ́lọ́wọ́n bá ṣe fún lórí ọ̀fẹ́. ta ni. ẹni nínú wọn á jẹ white rice àtọ́bẹ̀ mm. ní february fourteen ó ti ṣe valentine. ẹ ẹ bẹ́ẹ̀ lẹ sọ́ di bàbàrà èmi ò tí ọjọ́ òun ló bọ́ síná ìjọ òun náà ṣé monday kọ. ntí ẹ mọ déètì. fọlárin bẹ́ẹ̀ lẹ́ ń lọ ọbẹ̀. <laughs> mo náà lọ <laughs> oníkànga o. éèbà. àpárẹ̀ ló ń dù. ta lẹni náà. àní àpárẹ̀ ló ń jà fún. ta ló ní alápatà. ok tó lọ gba bẹ́ẹ̀lì màálùú ní police station. ok àpárẹ̀ ẹ̀ ló ń jà fún. <laughs> torí tiẹ̀ ni. ẹ wo èmi ní olúfẹ́mi oyinẹ̀kan oníkànga àgbọ̀ ọgbẹ́ èdè mo pa kànga mi dé ó dàbọ̀ ẹ já pàdé láago méjì lọ́sàn-án òní lórí ètò àṣírí ìlera pẹ̀lú adéyínká adégbìtẹ́ títí dìgbà náà adéyínká adégbìtẹ́ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà. ibo ni stand yẹn ní ìpàtẹ ìṣègùn stand kìlú wa. stand kìlú yẹn gangan ni. <laughs> ìwádìí o ti ní stand gbẹ. stand kìlú yẹn gangan ni. jẹ ká lọ sórí tí irun mú ẹ bá ti fún túkábí náà wẹ́dà báyìí ìsọkúsọ ló máa ń sọ. mo fẹ́ di o fẹ́ di lọ́ra yọ̀ dáadáa ájú onídìrí fún ẹ <laughs> ẹ wò ẹ má dá lóhùn ó ní á sàn wá o. Fresh FM Abẹ́òkúta one oh seven point nine Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in real time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Twitter, Instagram posts, and news updates, the Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24 7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. àkọ́mọláfẹ́ pẹ̀lú ọlálọ́mí amọ̀lé ṣẹ́ ti dé. ṣe tún ti dé. ẹ̀yin gbẹ̀tẹ̀ mà àlejò afẹ́fẹ́ ẹ̀yin ọmọ nàìjíríà nílẹ̀ yìí àti lókè òkun ẹ tún kó àmójúbà àwọn kanranjágbọ̀n àwọ̀ kìlú máa tọkùn méjì àwọn àbejì àtọ́dá adẹ́rìnpòsónú ààrẹ ọlálọ́mí àmọ̀lé anígiláyà bí ìbọn àti akọ́mọláfẹ́ ọláìyá igwe bọ̀bọ̀ ẹlẹ́nu rẹ́sọ̀ lórí ètò tá a pè ní ọmú yẹ́s. ìkànnì fresh fm abẹ́òkúta one oh seven dot nine lẹ́ẹ̀tì máa gbọ́ wọn ní gbogbo ọjọ́ àlàmísì thursday láago mẹ́sàn-án sáago mọ́kànlá òwúrọ̀ wákàtí méjì sáńdí. Ah, àfi kẹ́yìn ó dènà pé torí ẹ̀rín àárín sẹ̀yọ́ sára. àwàdà tó ń tẹ̀fẹ̀ tó nítumọ̀ ni wọ́n fi kọ́kọ́ máa kí n kú lé. gbélé kọ́gbọ́n labalẹ̀ kejì níbi tá a ti máa tún pẹrẹpẹrẹ láàrin ẹbí. ẹ ṣàlàyé labalẹ̀ kẹta lórí ètò níbi tí ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá tó fi dórí ẹ̀yin olóṣèlú láti wá ṣàlàyé kílẹ̀ gbẹdání tẹ́ ẹ fẹ́ kára ló mọ̀ tí ó sì fi mú yẹ̀s. abala kẹrin ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ balẹ̀ ta ṣàràṣàrà ibẹ̀ ni wọ́n ti máa ṣàgbékalẹ̀ àwọn ọ̀rọ̀ tó ń fi dùgbẹ̀dùgbẹ̀ láàrin ìlú bí ni bí bẹ́ẹ̀ kọ́ ẹ mọ sọ ìhà tó kọ sí yín. ọmú yẹ̀s ni w one oh seven dot nine fresh fm abẹ́òkúta kò ṣeé má gbọ́ ètò ni. fresh fm abẹ́òkúta one oh seven point nine fresh fm one oh seven point nine abẹ́òkúta. ògo tó ń ṣá ògo tó ń ṣáná mọ̀nàmọ́ná tọ̀nà ìmọ́lẹ̀ ọmọ ológun akọjá ògo bíi àtayọ ògo tó ṣáná. fàtà. ìràwọ̀ mi tọ̀nà. ìràwọ̀ mi tọ̀nà. kọrí mi bá mi ṣe o. jẹ́ kí rí bá ti ṣe o. ògo tó ṣáná tó ṣáná.